وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم وليتك تهلوه والأنام مريرة وليتك ترضى والأنام ضباب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا نلت منك الود فلكل هين وكل الذي فوق التراب تراب tí ìjókòó bá rí báyìí tí ìjókòó wọjú bó ṣe wọjú yìí tí iye àwọn tó yẹ ká kí sí wà ńlẹ̀ tí wọ́n pọ̀ bí wọ́n ti pọ̀ yìí tẹ́ẹ̀sì fẹ́ ṣe nìkan àwọn ẹlẹ́kọ̀ọ́ a máa dá ọgbọ́n kan mo fẹ́ yá ọgbọ́n yẹn lò ẹ wàá fi nǹkan kan tẹ̀lé ọgbọ́n táwọn ẹlẹ́kọ̀ọ́ máa ń dá wípé wọ́n á ní gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n ti ń kí látẹ̀ẹ̀kan àwọn àdọ́pìtì protocol yẹn. Ayyakumullah. gbogbo ẹ̀yin ńláńlá tí wọ́n ti ń kí èmi náà kí yín. pífìrún fìlà àdìjẹ̀mí òkùnmọ́ ọbẹ̀ ìtẹ̀mí dání wọn kọ́ ni. òfòrò ń filẹ̀ àdìjẹ mi òkùnmó kìlá kùn yóò márùn fi lè kọ́lá di. wípé ní òǹkà ẹ̀pọ̀ ẹ̀pọ̀ ní títóbi ta ni ò tó kí àwọn onímọ̀ bẹ́ àwọn onímọ̀ ti dìde àwọn onímọ̀ tó ṣẹ́kù. wọ́n kìlá kùn yóò márùn fi lè kọ́lá di. àfáwọn ilé sàlá ti lọ bìbà ṣé olùhàlùkà ni wọ́n jókòó yìí àfáwọn ilé ń pọ̀ mọ́ni rìdíwánù lágbójú yẹ́rùdúkùrúkún. ọ̀kan náà àfáà mi tí mo gba mímọ̀ lẹ́nu wọn Sheikh Abdulaziz Al-Imam àwọn ni wọ́n ń bẹ ń kalẹ̀. rìdíwánù lágbójú yẹ́rùdúkùrúkún. èmi àwa kó papọ̀ wípé ló ń ka ẹ pọ̀ gbogbo yín náà ní sì ń lọ́kàn mi Professor Abikani Abdulkadir senior wa ni wọ́n ní yunifásitì senior wa tún ni wọ́n níbi iṣẹ́ Professor of Law professor of islamic banking ọmọ àfáà ni wọ́n láti ilé àfáà gidi làwọn náà afa gidi tí ò sí ìwé ńbẹ ẹni wọ́n láti pìlẹ̀ wọ́n tún wá fìwé kún wọ́n báwé náà dókè méjèèjì kan wàá pàtàkàn. rìdíwánù lẹ́gbọ́jú yẹ́dúkúrúkún. national body fún muslim lawyers ní gbogbo nàìjíríà àwọn ni president rẹ̀. rìdíwánù kulukum wa yuhayyikum. gbogbo ìyá wa gbogbo yín ni mo kí. ala rashadi. mo wá ẹ̀yin afá jamia ẹ̀pọ̀ yín àyìn ní àròbíyà ẹ̀pọ̀ yín àyìn gbogbo yín ni mo kí àròbíyà tí mo pe náà mo fi kí gbogbo yín. Ridwanu lagoju yẹ dukuru kum. Mo ti kẹ́ ìyá wa, kọ̀mándà kọ́má dúdú manda. alápẹ̀lẹ̀ àwọn àgbàlagbà ni ọlọ́run túbọ̀ sàpẹ́lẹ̀ rẹ̀. àmín. wọ́n á parí kíkì mi sílé bùsùlá aláṣàkà. aláṣàkà. òun náà ni bẹ́símán ní kápẹ́ àbí. torí jòkó ẹ ìjókòó ń jọ jókòó bẹ́símán. aláṣàkà. bẹ́símán máa ń náwó dáadáa ni o ókè mo ti rí báàgì báàgì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. aláṣàkà wáyé ọ̀háyè kún áhàlà rọ̀ ṣẹ́dí abdullahi bá lọ nú alukur'an bó tilẹ̀ wù kọjọ́ lọ tó ní kí aya kan àdí méjì. ayakumullah. aya yẹn ọmọ júwe reason kan nínú díẹ̀ tá a fi gbọ́dọ̀ máa pé báyìí nítorí àná muhammad. sallallahu alayhi wa sallam. ó ṣe ọlọ́run olóore wa ní ẹ̀sìn báyìí ó bá nàbí. sallallahu alayhi wa sallam. anábì ṣoore fáwùjọ mùsùlùmí ọrẹ ní pọ̀ kìí ṣe àwùjọ mùsùlùmí nìkan kódà àwọn tí èyí ṣe àwùjọ mùsùlùmí wọ́n jẹ nínú oore yẹn. sallallahu alayhi wa sallama. ibì kan wá ń bẹ nínú alukur'ani tọ́lọ̀ ń sọ díẹ̀ nínú oore yẹn fún wa bí tọ́lọ̀ wọn bá ti ń sọ wípé wa ma kana Allahu liyu'adhibahum. wa idh qalu Allahumma in indika. فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. àdámọ̀ pé lọ́mọ yóò sòrí burúkú láyé ọlọ́run ṣọ́ wa pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ní tádàmọ́ yẹn ń bá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ kò ń fúnra rẹ̀ ni ó máa fẹnu pé rí burúkú pé kó máa bọ̀ wá. anábì ń jíṣẹ́ lásìkò rẹ̀ àwọn tó gba àwọn gbà ọwọ́ ajíṣẹ́ ní títí àwọn kan ọ̀tẹ̀lé ntànà Muhammad sọ. nǹkan àhábà wà láhàkùnmí ní ẹ̀ńdíkà. wọ́n náà gbà pé kò sódodo nù tí wí ọ̀dà kẹ́lẹ́ mọ̀ dá wa lójú kí òsódodo nù ti wí àwọn ò fi ẹ̀mí ara àwọn àwọn ò fi mùjẹ àwọn ò pèpè pé kíyà àgbákò ńláńlá ṣẹlẹ̀ sáwọn tó bá ní tá nẹ́bí wí. أمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. tójò ń rọ̀ tá a bá wò ké omi ní máa bọ́ láti sọ kójò ń rọ̀ ọlọ́run má rọ̀jò omi lé àwọn ẹlẹ́rí tọ́ epo dòdò ní téyí tó pera rẹ̀ mọ̀ ọ́n máa ń wí rọ̀jò òkúta lé àwọn ẹlẹ́rí kókùtọ́ bá wọn jà láti bí àmùjẹ àwọn kọ́pa wọn síbẹ̀. wàmẹ́ كان الله ليعذبهم وأنت فيهم lóòótọ́ àwọn tí wọn kì í ṣọ̀rẹ́ ọlọ́run ni wọ́n wọn ò sì gbà fún mẹ́sẹ́ẹ̀jì tá nàbì mú wá àmọ́rẹ́ mi tí mo ránṣẹ́ àyò mi tí mo fẹ́ràn jùlọ nínú gbogbo ẹ̀dá tí mo dá ń bẹ nínú ìlú náà ṣé tiẹ̀ ni ọ̀wá tó wò fún mi ni. wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun lópin tí wọ́n bá ń bẹ̀ bó tilẹ̀ wù kí wọ́n béèrè ìyàtọ̀ ìnífìyà jẹ wọn ìwọ́lá àti ẹ̀mọ́ wọn lára. wọn a máa túmọ̀ ọ̀rọ̀ ni wípé àwùjọ mùsùlùmí wípé gbogbo ẹ̀ṣẹ̀ táwọn àlùmọ̀ nẹ́bí bá ṣẹ̀ nígbà tó ń ṣe ọlọ́run bẹ ọlọ́run ò ní fìyà rẹ̀ jẹ wọn bẹ́ẹ̀ ni ó lọ bẹ́ẹ̀ àmọ́nà méjì ni tẹ̀síìrì gbà kan tẹ̀síìrì wo tẹ̀síìrì al-Imam al ọ̀nà méjì lọ́gbà tù júùsì ẹlẹ́ẹ̀kejì alùjáládù sáání nínú tẹ̀sírì yẹn alìjúùsù sálif nínú tẹ̀sírì yẹn pages forty six to forty seven ọ̀nà àkọ́kọ́ tó gbà tu kọ́yọ̀rà ni wọ́n ti tẹ̀ ẹ́ ní nineteen eighty eight ọ̀nà àkọ́kọ́ tó gbà tu ọ̀nà ni pé àwọn mùsùlùmí kùdìẹ̀kùdìẹ̀ wọn ọlọ́run ní fìyà rẹ̀ jẹ wọn. wàá kà náà wọ́n rúlé yóò. tán kùdìẹ̀kùdìẹ̀ wọn lópin ìgbà tí wọ́n bá ti ń ṣe istigfar tí wọ́n ń tọrọ àforíjì ọlọ́run máa yá fi wọn yóò máa wọ lánàbì mọ́ wọn lára ó ń ṣe ọlọ́run sì fún wa nínú kàlí bá ṣe máa tọrọ istigfar tọrọ ẹrú ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa ìwọ bàbá tó wá bí ìwọ ìyá tó wá bí nínú bẹ́nẹ́fìtì tó mú lọlé ànábì máa ṣe istigfaru fáwọkà sàbẹ̀yìn bábí sì ṣe gbé wa nù ìmọ̀ ṣe astagfirullah ní more than seventy times mọ̀hádàdà rẹ̀ pé seventy one seventy two ọkàn ní more than seventy times àwọn sàhábà wa kójọ wọn ni bá a bá ti ṣe seventy one ó ti more than seventy times hadithu rasul bí anabi bá lọ kùdìẹ̀kùdìẹ̀ táwọn mùsùlùmí bá ń ṣe istigifaru gbé tẹ̀síìrì tí mo wá wí ni wá tu lọ́nà míì ó ní kì í ṣe ti mùsùlùmí nìkan ọláwọn tí wọ́n béèrè ìyà lójú ayé ànábì tọ́lọ́hún ò fìyà yẹn jẹ wọ́n wọ́n ń ṣe mùsùlùmí wọn àgbà fáànábì. wọ́n yẹ sẹ́kìfì rú náà sáwọn tí wọ́n gbà fáànábì ni wọ́n wàá ṣe ìsìkìfà rú nígbà ànábì bá lọ tán. rárá wọ́n yẹ sẹ́kìfì rú náà ń tọ́ba yẹ fáwọn tí èṣe mùsùlùmí ni ìtumọ̀ tí tafsiri wa tu ni pé wọ́n yùsùlùmùn lópin ìgbà tí wọ́n bá ti ronúpìwàdà tí wọ́n ń ṣe Islam nígbà tí ọ̀sán ànábì wọn tí ọ̀sán ànábì wọn ọlọ́run ò ní ṣe kíni ọlọ́run ò ní fìyà jẹ wọ́n iná ni mòlídìí ànábì tá à ń torí ẹ̀ ṣe ṣé ẹ mọ̀ pé gbogbo wa la tí rìbá la sàmú rìbá lára ó ṣe ọlọ́run ọlọ́run wọlé àrẹ bá wọn mùsùlùmí àkọ́kọ́ lára ọwọ́ láti ẹ̀ má wà yìí náà lára wípé tá à ń bá ṣe ọlọ́run ká máa ṣe é stick fire ẹni tó to whom much is given much is expected tọ́wọ́ pé nítorí ànábì la fi róore tó tó báyìí jẹ̀mọ́ sọ ayẹ ká gbàgbé ànábì وما كان الله معذبهم وأنت فيهم إيه. وما كان وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون يا رسول الله شكرا يا رسول Rasulallahi shukran. Abdullahi lọ yá yìí púpọ̀. Ya Rasulallahi shukran ya àjẹlẹ́n náà suturan anta kamkan malita batiran. Èèyàn pọ̀ láyé, èèyàn pọ̀ lóǹkà, èèyàn pọ̀ àdàdà ń wọ̀ ọ́n dàdà fàkàrà ń díta. gbogbo wọn ọlọ́run òròyìn bẹ́ẹ̀ nìkan tóbi tó tọ́ nẹ́bọ̀ mọ́. díta bí ìsìlámù dìínà. mo ṣe bí ìsìlámù ìsìlámù tí gbogbo wa ń bẹ nínú ẹ̀ ànábì lọ́lọ́wọ́ bá fi. wọ́n sọ fún tó dìínà yìí sọ́ọ́ ló fi yẹ ká máa sọ fánàbí gbogbo ìgbà wípé ní o ṣe thank you adúgbò. tẹ́ǹbì kálí àrísàlù sàdúmínà ìmí lọ ìfọ́wúrá. àwọn tí ò já mọ́ nǹkan kan nítorí nítorí ọlá mímọ́ wọ́n wá tóbi tani bilalu ọmọ rìbáwù tẹ́lẹ̀ umayyatu bunu khalafi òun náà ni mástà rẹ̀ ti ń gbà lójú ti ń gbà nímú ń bẹ nígbà náà lábẹ́ sábítúùdì amagba ìsìlámù dé tànẹ́bí polongo ìsìlámù ẹ̀ẹ́dì lálù gbọ́ ó sì gba ìsìlámù láti bẹ̀ ọwọ́ àdìsẹ̀ yìí dùn náà gẹ́gẹ́ bí sẹ̀dínà ọmọrù ṣe máa pè bìlálù bẹ́ẹ̀ náà ní máa pe ta ni ní máa pe sẹ̀dínà Abubakar tó fẹ́ pe bìlálù yóò ní bìlálù mú rìbá hùsẹ̀ yìí dùn náà wọ́n Abubakar yà á takọ̀ sẹ̀yìn dà náà torí ẹ̀sìn ọmọ ẹ̀rú ọwọ́ àdìsẹ̀ yìí dùn náà. wọ́n làdé ìka dínú fàhálóníyàn nàbí yá عاش بخرا قطها لبكي يا نبي الله هل من يا نبي محمد جاء كم بيت على في سيسف سنعتي tẹ́tìfì jàzà àárọ̀. yàtọ̀ sí ká máa kójọ lọ́dọọdún ká sọ pé à ń ṣe mọ́lí. hálùmínà lùkọ̀dà máa tì máa ń. irú ètí bàbá wa ṣé ó sàrà ti ṣe fáìmọ̀ iye gbàǹgbà tó wọ́n. kùtì máa ti ta fún mi ọ̀fọ́ án. gbogbo àwọn ẹ̀jẹ̀ ṣé ó sàrà ti wọ́n gbà lọ́wọ́. láwọn ní múná ṣe ìrọmọdé yẹn. كله رحمة تؤتي الرواة ليس نوم للعالمين كنت للشبه الهواه والوراء من قبل جمعنا لم يبد الشقاوة قد فيه من محل يستهلك الاقتداء شئت فليهداه هذه فقدت باب البقاء وخيال المجد ما وصل لكن لا هددني محمد بدني كلفا محمد تصور لنا لله ọ̀nà sí ìsìláàmù tó mú wa. wọ́n ti ròyìn ilé sàlátì wọ́n ròyìn nàkíbùlà ṣẹ́ráàbì ìtànà wọ́n ròyìn mímọ̀ wọn wọ́n ròyìn ẹ̀sìn wọn wọ́n ròyìn iṣẹ́ rere wọn wọ́n ní náà ló bímọ rere sára àwọn ọmọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́mọ̀ wá rí nílé kọ̀ọ̀kan àwọn tí wọ́n jogún àwọn tí wọ́n bí wọn èyí tó kù tí ọmọ ẹ̀ jẹ́ táàsì lẹ́yìn ẹ̀yìn iná ní kí gbogbo ẹni tí ń jẹ́ àrólé nílé kọ̀ọ̀kan kó wo kí lòun fẹ́ ṣe kún tó ń bá nílé kí lòun fẹ́ ṣe tó ń bá nílé níjọ́ tí ọ̀rọ̀ islamic medicine dé ayé àwọn tí wọ́n kọ́kọ́ gba wájú ń bẹ̀ àwọn syrians ni nígbà tó yá tó di pé khalifa abbasiya dé tí wọ́n gbé capital lọ sí baghdad tí wọ́n dá Daru Salami lẹ̀ ní baghdad àkọ́kọ́ àwọn tí wọ́n kó gbogbo òwe táwọn the first set of physicians majority of whom were non-muslims wọ́n á kó o jọ gbogbo ìwé tí wọ́n ṣe Hippocrates òun ni wọ́n ń pè ní father of medicine gbogbo ìwé tí Hippocrates kọ lórí physics lórí medicine fifty two manuals ni wọ́n kó o jọ síbo wọ́n kó o jọ sí Baitul Hikma Baitul Hikma ń bẹ níbo ń bẹ ní Darussalam Darussalam ń bẹ níbo ń bẹ ní Baghdad fifty two ìwé yìí kí ni wọ́n fi ṣe wọ́n wá gba àwọn mùtẹ̀jìmù àwọn tí wọ́n gbọ́ èdè Faransé tí wọ́n sì gbọ́ èdè òyìnbó tí wọ́n gbọ́ èdè lárúbáwá kí wọ́n máa translate ẹ̀ kúrò lédè faransé èdè òyìnbó kí wọ́n máa translate ẹ̀ sí èdè lárúbáwá wọ́n á ṣiṣẹ́ nìfà ìyẹn ń jẹ́ àlékún lórí tí wọ́n bá ń lẹ̀ tẹ́ ẹ bá béèrè pé ta ni father of medicine Hippocrates iná ẹ̀ ni wọ́n dà á kọ fún yín gbogbo ìwé fifty two ti Hippocrates kọ àṣekún iṣẹ́ táwọn àbá sì yú náà ṣe ìní pé àwọn ni wọ́n translate ẹ̀ kí gbogbo ẹni tó jogún àwọn àgbàlagbà òbí rẹ̀ wípé ní mo bá ìròyìn àwọn bàbá mi lé wọ́n ròyìn bàbá mi pàápàá ni wọ́n ròyìn bàbá mi pẹ́ni eré ni wọ́n ròyìn bàbá mi kó ní mímọ̀ ni kí ni mo fẹ́ fi kúnṣẹ́ tí bàbá mi ṣe èyí ni ní mẹ́sẹ̀gì mi ń bí bani sọ̀rọ̀. bani sọ̀rọ̀ ti àjùmọ̀ òkèèrè. ẹ̀yin ọmọ sàrà ti gbogbo yín látòkè délẹ̀. bani sọ̀rọ̀ ti àjùmọ̀ òkèèrè. èyí ẹ̀rẹ̀ nìyí àtàwọn tó lu àtàwọn tí ń bẹ. ọ̀bẹ̀rù kò ń àwọn lahum atharun. tí a bá ní kí ni júwe àwọn tó lọ lánàá tó lọ ń jẹ tá a lè sàlátì ẹ̀yìn tòní ni. tùrúyùnà máa hàn kọ́lọ́fù kìdìmán. gbogbo tí wọ́n gbélé níṣẹ́ rẹ̀ ní lẹ́gẹ́sì ẹ̀ẹ́dì ó kú ẹ̀ ń bomi wàlámù yẹ fún máa kọ́lọ́fù àwọn tí wọ́n nífẹ̀ẹ́ òótọ́ tí wọ́n jẹ́ múnsìfù náà wọ́n wá rí pẹ́sẹ́ rẹ̀ lẹ́ ń ṣe wọ́n dúró tì í gbámúgbámú nínú àwọn tó rí pẹ́sẹ́ rẹ̀ lẹ́ ń ṣe tí wọ́n dúró tì í gbámúgbámú ẹ̀ làwọn tí wọ́n bí wa àwọn tí wọ́n bí wa àwọn tó lọ lọ́nu wọn àwa tá a kù wa dúró tì ilé ìsàlẹ̀. wàlẹ́ mu yẹ sẹ́yìn máa kọ́lá fún òdòdó rẹ̀. kò sí tí wọn ò wí sí wa nítorí rẹ̀ àmọ́ wàá rí i pé ọ̀dọ̀ yín lóòótọ́ wà àwọn tí wọ́n ń wí nǹkan mí wọ́n yàn yín jẹ ni kódà bẹ́yẹn ju ìlọ lójú ọ̀nà kàdìríyà tó bá ti wí nǹkan mí lérí ọ̀rọ̀ tó wà nílẹ̀ wàláhì ọ̀yẹ̀ ń jẹ ó ti ṣe súlùmù lókè ìgbà tó ti ṣe súlùmù kò lẹ́tọ̀ọ́ sí sí ádámù. àkóṣùbù bẹ́ẹ̀ nínú wọn mọ òbí bíkìrì. Abdullahi gbọ́ torí. àkóṣùbù bẹ́ẹ̀ nínú wọn mọ òbí bíkìrì. gbogbo òpó tíṣẹ́ òṣàlá ti fi kalẹ̀ pé ó bímọ báyìí ó bímọ báyìí òpó kọ̀ọ̀kan ojúlé kọ̀ọ̀kan àṣàdàrò sílẹ̀. àkóṣùbù bẹ́ẹ̀ mi ni wọ́n mú òbí bíkìrì. àmọ́ lónìí à ń bẹ́ ń ta nàkíbùlà ṣẹ̀ráfì ọ̀kan nínú àwọn òpó ni. àkóṣùbù bẹ́ẹ̀ mi ni wọ́n mú òbí bíkìrì. àdúlá ìmọ̀ rẹ̀ kó tóbi ibú bẹ́ẹ̀ ni wí. àkóṣùbù bẹ́ẹ̀ mi ni wọ́n mú òbí bíkìrì àkóṣùbù bẹ́ẹ̀ mi ni wọ́n mú òbí bíkìrì. àdúlá ìtọ́ بالذكر أخش بوبا منهم بالذكر بوبا باشن لو فيكم أخش بوبا منهم بالذكر mo sọ̀rọ̀ ń bì kan jẹ́ òní mo wá dáàpọ̀ díẹ̀ nú àwọn ọmọ nàkíbùrù àṣàráfì búbẹ́ ń bẹ́ nú àwọn tí mo dáàpọ̀ mẹ́. àkóso búbẹ́ mi ni wọ́n mú bí bíkìrì. èmi kì í yìnyín lórí irọ́ gbogbo tí mo bá wí mo rí mi bẹ́ẹ̀ bá sì challenge mi àti kọ̀rọ̀ àti tá gbangba evidence ń bẹ lọ́wọ́ mi dàlá ìlú wàbàrà yìí kọ́ọ̀tì àwàdà àmì èsì tí ní dá búbé yọ síta búbé ló pè wá ẹ rí bóde ṣe yẹ ni ọmọ afá àkọmọdára báyìí bí ìgbà táwọn olóṣèlú ṣe nǹkan. búbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ́ Abubakar búbé ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ bá wọn béèrè pé kí n mú kan wá nù wọn ẹ béèrè wípé níníjọ́ tí ṣé wàá límì táwọn ọmọ ṣé wàá límì tí wọ́n fẹ́ nàró mímọ̀ nílọrin mo dákọ̀ ṣé wàá límì mo rò bá yóò bú ẹ̀ bá ti mọ yóò bú ẹ̀. Abubakar lẹ́bi tàjọ́lá. iná ẹ̀ ni ọba ṣíta ọ wá pe Abubakar pé kọ́ máa bọ̀ wá kọ́ wá bò nàró mímọ̀ nílọrin Abubakar tó pè ìjọ náà lọ́hùn búbé níjẹ́. búbá Abubakar lẹ́bi tàjọ́lá dàbí kíni jẹ́ búbe ẹni tí mọ̀ parisa rẹ̀ tẹ́kọ̀ọ́ parisa rẹ̀ tí ládàbí parisa rẹ̀ tí wáyù parisa yẹ tí sàkọ́bà parisa rẹ̀. bẹ́ẹ̀ bí bàkìrì lẹ́bi ìtàjẹ́ la. bá wá ń wá búbe káàkiri tẹ̀ ń wá pé ǹjẹ́ kan bẹ́ẹ̀ lára ẹ̀ ǹjẹ́ mọ̀ bẹ́ẹ̀ lára ẹ̀ búbe tó jókòó yìí náà ti tó mọ̀ wà lọ bùnmí. bẹ́ẹ̀ bí lẹ́bi ìtàjẹ́ bí bí elima nàbí nasaru. ọlápọ̀ ń lè sàlátì lóòótọ́ àmọ́ náà wí pé ọmọ inú lè sàlátì ẹ̀jẹ̀ sàlátì òun náà di lecturer ní yunifásitì ní federal university a ọ̀tọ̀ lórí ìnìbú bẹ́ẹ̀. yẹ̀rí kù mí náà kú lọ́wọ́ mi ń mo ṣe bára nàìjíríà bùnà ṣẹ̀ráfì náà láti kọ́kọ́ rí lọ́ọ̀yà àkọ́kọ́ gbogbo lè sàlátì. bùbá àbúgbàkiri lẹ́ni bẹ́ẹ̀ ni arọ́fà abdullahi nakibu lasharafi yunifásitì of ìlọrin ló ti parí lọ kó tó ṣe lọ ó ti kọ́kọ́ ṣe dìgírì kan tẹ́lẹ̀ ọ̀sẹ̀ wàá ṣe lọ nínú àwọn tó kọ jáde ní yunifásitì of ìlọrin faculty of law iná ẹ̀ ni professor abikan wà máa bọ̀ búbẹ abubakiri lẹbi tajalla. nínú àpèjúwe pé ẹ ṣe kún tẹ bánú lé tí n sọ fún gbogbo ẹni tó jogún títóbi nínú lé ọ̀kan nú àpèjúwe nìní búbẹ tó. búbẹ abubakiri lẹbi tajalla bí hàbí kìí ilma lẹbi nasaru. nàkíbù làṣẹ̀rá fi tò ní ẹkùn ọmọ ẹkùn kìnìún ọmọ kìnìún lọ́bọ̀. yàhíkù mi náà kúlbú mo pè é ní sẹ́ríkì ẹnìkan ni mo ṣe pè ń ṣe ríkì ngídá ọmọ ọlọ́ọ̀mọ ti ń já húsá ni ta lọkùnrin míì tó ṣáájú rẹ̀ nínú ọmọ tí bàbá wa nà kíbùlà tìrábì tànàbí nígbà tí jẹ́ pọ̀ náà làkọ́kọ́ ṣe ríkì ngídá náà lẹ́pẹ́. búbá abubakiri lẹ́bi ìtajà ńlá. ọ̀hún á jẹ́ sẹ́ríkì nìkan torí pọ́ ṣáájú ọ jẹ́ sẹ́ríkì torí pọ́ kájú kori. búbá abubakiri lẹ́bi ìtajà ńlá. gbogbo iṣẹ́ tí bàbá lẹ́bí tẹ̀jẹ̀ ńlá. ń ṣiṣẹ́ ní ní nàìjíríà ń ṣiṣẹ́ ní lókè òkun. búbẹ̀ abubakiri lẹ́bí tẹ̀jẹ̀ ńlá. ń ṣiṣẹ́ ní lẹ́kọ̀ọ́ ń ṣiṣẹ́ ní nílọrin tí wọ́n ti bí. búbẹ̀ abubakiri lẹ́bí tẹ̀jẹ̀ ńlá. ó wá ẹni ọlọ́run tí wọ́n dúró tì tí wọ́n fẹ́ràn rẹ̀ tí wọ́n rí pé ń ṣe ń tọ́ da. búbẹ̀ abubakiri lẹ́bí tẹ̀jẹ̀ ńlá. àwa wá sọ fún wọn الذي سبحان ربك رب العزة عما